èyí tá a dún gẹ́gẹ́ bí ipa wa bó ṣe mọ àti agbára wa tó ṣe wípé ọpẹ́ ọlọ́run wa pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé ìkẹ́ rẹ̀ tó ṣe lórí wa kò lóǹkà nínú rẹ̀ ni dídarí tí ọlọ́run bá darí ìfẹ́ ẹ̀sìn rẹ̀ sínú wa tó sì jẹ́ pé kì í ṣe pé wa nìkan ló wà. ọlọ́run ọba fán ìfẹ́ náà ó fàn ká sí oríkèéríkèé ara wa ìyẹn ni pé bá a ti ṣe di ẹ̀sìn sọ́kàn bẹ́ẹ̀ là ń ṣiṣẹ́ tọ̀ kọ́lọ́n kó ṣàlékún gbígbà àdúrà rẹ̀ lórí wa láti lè máa tẹ̀síwájú bí eléyìí nínú ọpẹ́ wa náà ni pé ọlọ́run bá tún fún àwọn àsìkò ní ipò àti ọlá torí ká lè tún gba ládá tó pọ̀ nínú ìjọsìn ọlọ́run fún àwọn ìbá dáàt ìjọsìn fún ó fọn ká sínú àwọn àsìkò náà bó ṣe wu ọlọ́run ọpẹ́ tó sí ọlọ́run bá wa náà lọ́pẹ́ tó mọ̀ ẹ̀bẹ̀ lọ gbére kọ́lọ́njá lè mọ̀ dúpẹ́ fún un kọ́lọ́n kó sì gba àwọn afitiyan wa àdìọ́kàn wa àti tẹ́tà ń fọ ara ṣe kó gba lẹ́sìn fún wa kọ́lọ̀ ń jẹ́ abáyọ̀dún rẹ̀ pàdé kọ́lọ̀ ṣe àmójúkúrò àwọn àṣìṣe wa fún wa ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ọba tó jẹ́ wípé òun nìkan nìjọ́sìn tọ́ sí ọlọ́run ọba tí ò lórogún ọlọ́run ọba tó sọ wípé tó bá ti pé àwọn pé méjì ni orí ilẹ̀ ọba ti bàjẹ́ ìyẹn ni pé kò ní sí ìfọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ débi wípé a máa wá sẹ̀mí lórí ẹ̀ kìí ṣe irú bàjẹ́ táwọn èèyàn ń dálẹ̀ láǹwí o ìtumọ̀ ẹ̀ ni wípé ọlọ́run ọba làdáhàbà kullu ilahin bima khalaq ọlọ́run sálàyé ìbàjẹ́ nǹkan wa káwọn àrò pé àtìbílẹ̀ ti bàjẹ́ náà mo ní o láyé nìsín àjẹpọ́lọ́ ń pẹ́ méjì náà nù tàbí mẹ́ta rárá ọlọ́run ṣàlàyé ìbàjẹ́ tí ń wí ní alukur'an ó ní làdáhàbà kullu ilahin bima khalaq ọlọ́run ọba ọba ti ọlọ́run ọba kọ̀ọ̀kan tó bá jẹ́ pé wọ́n pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ ni kálukú ọba ti withdraw èèyàn tiẹ̀ kò bá ti di wọ́ọ̀ ẹni ntẹ́ni kọ̀ọ̀kan wọ́n dá kò bá ti fa tiẹ̀ mọ́ra eléyìí ò sì ní ṣẹlẹ̀ torí pé ọlọ́run ọba ò pé méjì ìyẹn ló fà tó fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń dárúkè rúdò sílẹ̀ tí wọn ò fẹ́ káyé ó tòrò àwọn ni wọ́n fa pátì tí wọ́n mára tí wọ́n gbógun tẹlòmíì ọlọ́run ọba wa ọba ọba ọlọ́lá tó pọ̀ tí ò sí irú rẹ̀ tí ò sí láti wé ni ọba tó jẹ́ wípé àṣẹ tó bá pa kò sẹ́nì kankan tó lè dá padà mọ́ ẹnì yòówù tí ò bá tẹ̀ láti ọlọ́run bá ó ń tanra rẹ̀ ni torí pé yóò tẹ̀ láti ọlọ́run nígbà tí kú bá dé ntí ò bá fi lè mú èyí tó ga jù náà aburú tí yẹn máa sá fún kódà bẹ́yẹn tó sì bó tálákà òun náà ni kú ẹ nírí káwọn èèyàn sọ pé tọ ikú ti yá tí bá dé wọn máa sá lọ ni. tó bá wá dásìkò tọ́lọ́hún ó mú wa lọ́ọ̀dọ̀ ẹ̀ padà àwa lágbára tá a fẹ́ sà fún yẹn ó túmọ̀ sí pé àìjọ́sìn fún náà àlágbára ẹ̀ ọmọ èèyàn kàn bá rẹ̀ inú ni tọ́lọ̀ bá fẹ́ tẹ̀ ba pé dandan ká sìn tá a sì rọ́nà si tí nikan sì ní fẹ́ kẹ́nìkan tí ò ní sìn ọlọ́run bá ní òun lè torí pé ipa wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́nà ọba tó mú wa ní tipátipá fún oorun lásán ipa wa láti sọ pé a nisun sùn àtó bẹ́ẹ̀ kò tí ì ádámọ̀ náà oúnjẹ ipa a jẹun kò tí ì ádámọ̀ náà ọlọ́run sì ní dárú a sì rí i pé ó dáwọn èèyàn kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ tí títí tọ́lọ́ fi pa wọn rẹ tó jẹ́ pé ìdásí làwọn náà ọlọ́run iná ló sì dá wọn ìtàn àtìgbọ̀nsẹ̀ ipa wọn ò ká pé àní tọ̀ ipa wọn ò ká pé àní lọ sí tọ́ílẹ̀tì kò sí irú èèyàn tá a jẹ́ ipa wọn ò ká ká má sin lọ́hùn àdánwò tó wà ń bẹ̀ ni pé tá a bá sìn ín nílànà bọ́lọ́run ti la ẹ̀sìn ilẹ̀ kì í ti bẹ́ẹ̀ lómi ń ṣe rò ó. mùsíbà ni ò láyé àtàlìkíámà mùsíbà sáyé ni pé ayé ò rúdurùdu kò ní tòrò èyí ò máa gbélé bí aláìgbéni bí aláìsíni tó wá jọgbẹlẹ ọkíámà wà yóò mọlẹ kíámà ti yọrọ dúnà ìlà àṣà dẹlẹ àdá wọn máa lọ bí gọfìlì lámà sàmìlì ọlọ́ọ̀bà náà tó bá dájọ́ kò tó dájọ́ mi bákan náà mo jẹ́ ìka nàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run bàtà àròyìn yìí ni òjíṣẹ́ rẹ̀ sí ní tọ́lọ́run ti gbogbo àgbáńlá ayé òun sì lẹ́ni tó lọ́lá jù ní àwọn ẹ̀dá ọlọ́run ọba pátápátá ọlọ́run gbéga lórí gbogbo àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bó ṣe gbogbo àwọn ànábì ọlọ́run bàgà lórí gbogbo àwọn ọmọdé tó kù àǹdẹ̀ ọlọ́run kó sàlẹ̀ fún gàdìgẹ́fà nàbà Muhammad sallallahu alayhi wa sallam. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وجميع صحابته وتابعيهم بإحسان إلى يوم الدين لينا ìbẹ̀rẹ̀ ọlọ́run láti kọ́ fi rán létí lára ẹni ká máa tẹ̀lé ọlọ́run ká jáde sọ́kàn tí tóbi ọlọ́run ìjọ kan ṣoṣo ọlọ́run ká sì gbáradì láti tẹ̀lé lánàá tọlọ́run ká máa ṣe alápáǹtẹ̀tẹ̀ ká máa díje láàrin ara wa lọ síbi gbígba wájú níbi àwọn iṣẹ́ eré lọ síbi mímọ wá foríjì ọlọ́run lọ síbi kó jẹ́ pé nínú àwọn èrò àlùjànnà wọn láà jẹ́ lọ síbi kájẹ́ nìkan tó máa dúpẹ́ fọ́lọ́run lórí oró rẹ̀ tó pọ̀ àtìkẹ́ rẹ̀ tó bò wá dárú bákan náà di mímọ jìnnà síta kò tọ́lọ̀ ẹ̀rọ ìyá nínú ẹ̀sìn Islam ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore ó súnmọ́ agbàgbàgbà láti jọ́ dàbí sọ̀rọ̀ rẹ̀ ó sàkété díẹ̀ ọ wá súnmọ́ wa gbàgbàgbà báyìí tá a bá ń bẹ láyé pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala inú Ramadan láti kí jùmọ̀ àmì ti à ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ́ ọba kó sí sọ àwọn àbí tún yẹ ká kó tó di sínú à ń bẹ lọ́wọ́ ọba kó jẹ́ sábàbí oríire ayé àtàlùkì àmà wa nínú àwọn àkàmù àwọn àdájọ́ rẹ̀ àtàwọn orígun rẹ̀ àtàwọn tó jọ̀ràn yẹn ń bẹ àtàwọn nǹkan tá a fẹ́ ká ṣe ń bẹ láti lè máa ṣe ojú kòkòrò lórí mímú àwọn nǹkan wọ̀nyí wá àmọ́ yìí pé tá a bá mọ̀ràn yẹn rẹ̀ wá àti bàwẹ̀ jẹ́nu àbọ̀mọ èèyàn tó ti tán àti bàwẹ̀ nìyẹn àbí tá a bá mú nǹkan kan wá nínú mọ̀bùtẹ́ láàpì nínú àwọn nǹkan tí màá bá àwẹ̀ gangan jẹ́ a ti mọ̀ pé ọmọ èèyàn gbáradì nu tàbí kó jẹ́ kó ti bà àwọn ọjọ́ yẹn jẹ́ yóò tún wá padà lọ́jọ́ míì tó bá ń bẹnu ẹni tí ń sẹ̀mí lẹ́yìn àwẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká ṣàkíyèsí sínú ìwà bàjẹ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan tá a kọ̀ ń bẹ tá a kọ̀ ká ṣe nínú àwẹ̀ tá a bá gbàgbọ́ yé rẹ̀ tá a sì gbáradì pé bí wọ́n ti wí gangan lèmi ó ṣe lò ó ajẹ́pẹ́ agbáradì fún Ramadan bó sì ṣe yẹ kó rí ní ẹnu ṣe ṣe mùsùlùmí òdodo. ìdájọ́ rẹ̀ afọ nígbà ati a ti abala kan nínú ọ̀rọ̀ àwẹ̀ siwaju àsìkò yìí òun ni ìjọ́ràn yàn ba bá ti lọ́rùn yàn lé wa lórí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá ti sọ pé inú mi ní òdodo ẹ̀yin mú mi ní òdodo ẹ̀yin tẹ́ gbọ́ lọ́run bá gbọ́ a fi àwẹ̀ lọ́rùn yàn léyìn lórí gẹ́gẹ́ bá a ti fi lọ́rùn yàn tó ṣáájú yín tó ti lọ ayé kọjá torí ká ẹ lè bẹ̀rù ọlọ́run ní sọ́tò bá kọ́ra àyà eighty three bákan náà lọ̀rọ̀ ọlọ́run bá tó sọ wípé nusratu bàkàrà náà ayé one eighty five oṣù rọmọdọ́ọ̀nù òun lóṣù kan tó ṣe pé a sọ alukur'an kalẹ̀ nínú ẹ̀ àwa fi alukur'an ṣe húdà ìmànà fún gbogbo ọmọ ènìyàn linnas alalifu alam níbi linnas lìjíǹsì nìsan gbogbo ẹni tí bá jọ́mọ èèyàn ọlọ́run láti alukur'an ṣe guidance fún yín. ó kù sọ́wọ́ ẹni ò bá gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run la ṣe ìmọ̀nà fún yín ó tún wá jẹ́ wàbá yìí rẹ́tìn mínàlì húdà ó tún wá jẹ́ ohun àlàyé yékéyéké nípa ojú ọ̀nà mọ̀ náà tó sì tún jẹ́ furqan tí ó máa jẹ́ ká dá òdodo mọ̀ yàtọ̀ fírọ́ àtẹ̀sìn yàtọ̀ sẹ́sìn ọlọ́run wá parí ẹ̀ síbi wípé. ẹni yòówù tí ó bá ń bẹ láyé nígbà tí Ramadan dé eléyìí ní túmọ̀ faman shahida minkumu shahr ọlọ́run ní falyasumhu àṣẹ ọlọ́run bá pa yẹn àṣẹ lọ́rùn àyàn lórí lórí yín lọ́wọ́ àná ayé àkọ́kọ́ nígbà tí ọlọ́run bá gbé gbólóhùn ìjọ́ràn yẹn jáde ó sì fún wa ńlá bàárẹ̀ àṣẹ lọ́rùn àyàn lórí yín àtàwọn tó ṣáájú yín àmọ̀kọ́ràn yẹn ni pẹ̀lú gbólóhùn yẹn information ni ọlọ́run wa kọ wípé tí oṣù Ramadan bá bá yín láyé ẹni ó tún bàbá láyé nù fáìlì àsùnù command verb nu kọ́yọ́ àríkò ń gbà àwẹ̀ o ayé ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni torí náà a ti súnmọ́ pẹ́pẹ́ tí báyìí o oríṣiríṣi àwọn àwáwí òun ló pọ̀ tọmọ ìyẹn máa fi sá Ramadan tí ẹ bá kẹ́lòmíì kú mọ́ra Ramadan àyẹ̀tọ̀ àwọn bẹ́ẹ̀ náà nu àwẹ̀ bá wẹ̀ ńlẹ̀ ni àwẹ̀ bá wẹ̀ àwọn lọ́dọ̀ táwọn fi ń ṣe báwọn ṣẹ̀ṣẹ̀ ń múra àwẹ̀ àwọn tí ń gbàwẹ̀ sí làwọn jẹ tẹ́lẹ̀ àtàmà pé bóyá lòun gbàwẹ̀ mu gbogbo àwọn àìṣesí àìmúra sílẹ̀ báyìí afẹ́kọ́mọ èèyàn kó pàkíyèsí ara wa ká pàkíyèsí ara wa síbẹ̀ o bákan náà àdéhùn ànábì sallallahu alaihi wasallam ó ní àmọ́ Islam lórí àwọn ìpìlẹ̀ márùn èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ òun náà ni sọ́wọ́mù Ramadan ààwẹ̀ Ramadan ìwọ́n Bukhari wa Muslim àwọn ọmọjẹ̀mú ààwẹ̀ èyí tó sọdọ̀ràn yàn amẹ́nubà níṣáájú àtúnrán alẹ́sí alákọ̀ọ́kọ́ bẹ̀ ní alìsílám kéèyàn jẹ́ mùsùlùmí yẹn ni kéèyàn gba Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn mọ́ gba Islam kótólé ládàwẹ̀ rọmọdán àbáwẹ̀ mi ti fi sọ rọmọdán yóò gba islam ló jẹ́ pé ọlọ́run bá tá a mọ̀ dojú àwẹ̀ kọ onímọ̀jẹ̀mú ti máa gba iṣẹ́ lọ́wọ́ wa kọ́lá kó dákun kó má ṣàgbà ìsìn wa o lẹ́yìn náà yóò jọ ẹni tó ti bàlágà àmọ́ kò sábòrò bí ká fi kọ́ àwọn ọmọ kéékèèké ẹlẹ́ẹ̀kẹta yóò jẹ́ ẹni tó nílà aká ìṣe ìṣe wèrè ọlọ́mọ yà wá wèrè ẹlẹ́ẹ̀kẹrin àṣehà kan jẹ́ tó àlàáfíà ń bẹ lára rẹ̀ tálàáfíà àwọn sì dépò pé kó gbáwẹ̀ nínú rẹ̀ àlèkọ́ ọ̀mà òun ni kéèyàn mọ̀ ọ̀bẹ nínú ilé kó mọ̀ jẹun tó wà lórí ìrìn àjò nínú rẹ̀ bákan náà àtọ̀hárà tòmínì àhàyèdè wà nífàs kó jẹ́ pé eléyìí ní nǹkan ṣe pẹ̀lú obìnrin kó jẹ́ pé ẹni tí kìí ṣe pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kìí sì ṣe pé bímọ ẹ̀jẹ̀ ìbímọ tí ì rẹ̀ awẹ́ kò jọ́ràn yẹn lórí ìdàkejì àwọn kan tá a kà yìí kí ni àwọn ìdàkejì wọn ẹni tí èsè mùsùlùmí ẹni tí ò sí bàlágà ẹni tó ti ya wèrè ẹni táyé sàn gbámú ẹni tó wà lórí ìrìn àjò ẹni tí ò sí ní mímá kó omi ẹ̀jẹ̀ kan oṣù àbẹ́jẹ̀ ìbímọ àwọn ìdàkejì ẹnu àwọn ìjọ ọ̀ràn yẹn lórí wọn títí tí wọ́n fi bọ́ sípò pé kí wọ́n gbàwẹ̀ padà torí pé ẹni tí nǹkan oṣù lápèjúwe tó wá lára rẹ̀ kìí ṣe gbogbo ní Ramadan ni yóò fi wá tó bá ti pé nǹkan yẹn lọ àwẹ̀ àsìkò tí bí ń ṣe nǹkan ẹ̀jẹ̀ yẹn ni òjọ́ ràn yàn àwẹ̀ àsìkò ni òjọ́ yàn lélẹ̀ tó jẹ́ pé yóò ti sàn padà bẹ́ẹ̀ náà ni tó jẹ́ pé náà ni sọ́nà gbàwẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún tó fi ya wèrè tára rẹ̀ sì yá ní láàrin yóò gbàgbà wẹ̀ tó kù délẹ̀. torókó ti gbádùn sínú àsìkò yẹn bẹ́ẹ̀ náà láláìsàn tán ti àdmìtì fọ́sẹ̀ kan bóyá lótorí kó lè sinmi kó sì lókun lára bóyá ó tún sinmi fọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tó sáàrí kó ń gbádùn tanyanya nínú Ramadan bó tẹ àwẹ̀ mẹ́ta ló kù yóò bẹ̀rẹ̀ lódùn ìgbà tó bá ti jẹ́ pé gbígbà àwẹ̀ ìwọ̀n ní kópa lára bá títura alẹ̀ tó sẹ̀ tura alẹ̀ níbi àìsàn ẹ̀mọ ìyá mi nọ́ọ̀sì Islam orígun ààwẹ̀ méjì ni àkọ́kọ́ ni àníyà bá a ti ṣe ń sọ yìí kò tíì tó lánìyàn ìgbáradì ni ìgbáradì ni ìyẹn ni pé ńgbà táwẹ̀ bá dé gangan a mú àníyàn wa padà nínú èrò ọkàn wa kò tọ́ kò sì lè jẹ́ tẹ́wọ́gbà àti ká má níyàn nítorí ọ̀rọ̀ ànábì wa sọlọ́ sọlá tó sọ wípé gbogbo ṣẹ́ àníyàn láti jọ jẹ àníyàn láti gbé iṣẹ́ yẹ̀ wò kó tó látẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan bá ti gbẹ̀dà lánìyàn ni ó máa jẹ́ ẹ̀san iṣẹ́ rẹ̀. àníyàn tó wá wí yìí ìgbà wo ni a máa níyàn yẹn wá yóò máa wá kọ́bílà alifájìr kó tó di pé alifájìr ọ̀la tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kótó di kó yọ alifajiru sọọdi alifajiru tí ó túmọ̀ sí pé ilẹ̀ má tí è ṣe tí ò sí arúmọjẹ ń bẹ nínú pé sínú òkun òru la wà ní àbílẹ̀ má alifajiru tó jẹ́ pé ó dára lójú pé ilẹ̀ ti ilẹ̀ má lọ ni òun ni ó wáyé sílẹ̀ tí òkun tí ló fi máa má sí èyí ó ti láníyàn kó tó dásìkò yẹn pé mo fẹ́ gbààwẹ̀ rọmọdọ́ọ̀nù tọ̀la eléyìí ń jẹ́ pé ká má níyàn wá lálẹ́ kó tó di pálífàjòrò yọ àti àwẹ̀ tọ̀túnla bákan náà àti tọjọ́ mẹ́rin àti tọjọ́ márùn lójoojúmọ́ bẹ́ẹ̀ títí rọmọdánù ó fi lọ indal jumhur lọ́dọ̀ àgbáríjọ àwọn olùmọ̀ ibi tọrọ èyí tó rinlẹ̀ jù nìyẹn ipe ààwẹ̀ kọ̀ọ̀kan láàmú rìpítì àníyàn yẹn fún àwọn apá kan àwọn olùmọ̀ sọ wípé tá a bá ti gbé àníyàn dì láti bẹ̀rẹ̀ ó tó fún gbogbo Ramadan èyí tó dọ́gba tí ẹ̀rí ẹ̀ sì tẹ́rìí sì gbè púpọ̀ òun náà ní ká máa má níyàn ń wá pé mo fẹ́ gba Ramadan lọ́la mo tún fẹ́ gbà lọ́túnla mo tún fẹ́ gbà lọ́jọ́ mẹ́rin lójoojúmọ́ bẹ́ẹ̀ kálífàjì tó yọ. àwa sẹnimọ́jẹ̀mú níbi àwẹ̀ ọ̀ranyàn tí èsì Ramadan náà àti Ramadan gẹ́gẹ́ bí àwẹ̀ ọ̀ranyàn ló náà ká má lóyún yẹn wá nínú àsìkò yòówù kó jẹ́ n'inu òru kó sàjẹ́ pé ṣáájú àlùfájìrì ni torí kọ́ra wa ló sọ wípé ẹnì yòówù tí òun bá má níyàn man lam yubayyit siyama minal layli fala siyama la irú ẹni bẹ́ẹ̀ láwẹ̀ o tí ó bá má nìyẹn wá lóru kò láwẹ̀ o. bákan náà nínú ẹgbàá wa mi. man lam yubayyit siyama qabla tulu'il fajr fala siyama la. ẹni tí ọba máa nìyẹn wà kálí fájìrì tó yọ kò láwẹ̀ o wọ́n sọ gba àwọn tó jáde àríyàn ń wí náà ni àdìsọ́kàn pé mo fẹ́ ṣe nǹkan yàtọ̀ sí ẹ dákun bọ̀ wàhálà àti ìdàníyàn ẹ dákun ẹ kọ́ wàá fẹ́ máa kọ́ sínú pépà pélébé kan pé yẹ tètè lọ́ọ́ wọ́n yí dàníyàn fún ìbáadà nínú ẹ̀sìn Islam tó yẹ pé ẹlòmíràn wà gbókèlè kan lọ́wọ́ ìṣẹ́jú méjì ń dà níyàn lọ nítorí wọn ní àgọ́dọ̀ má dà níyàn ẹlòmíràn wà á sì dínú àwọn pé òun ò gba àwẹ̀ torí òun ò dà níyàn kò dá lẹ́nu bá ṣe má dà ní torí àníyàtò níbi mahaluha alqalb ọkàn ni máa wà ọkàn ni ó wà ẹlẹ́ẹ̀kejì inú orígun ẹni alimsak káwá kó ẹnu dúró níbi gbogbo nǹkan tí ó jẹ́ jíjẹ àti mímu àti ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹni. látìgbà tí àlùfáàjò yẹn bá ti yọ títí tóòrùn ó fi wọ̀ torí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ní ìsìn falhana bashiruhunna wàbísàgù ma kataba Allahu lakum ní ìsìn yìí torí pé àyà tó sọ̀kalẹ̀ àyà tá a kà yìí ó ṣàtúnṣe ó ṣàtúnṣe nǹkan kan tọ́lọ́run bá ti páàkì sí wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́lẹ̀ òní pé tí rọ̀mùdán bá ti bẹ̀rẹ̀ ó di ìtùnú kí wọ́n tó lè súnmọ́ ìyàwó wọn ó di ọjọ́ ọdún ọlọ́run wá ní al'an fal'an ní ìsìn báyìí nígbà tó jẹ́ pé ẹ kúkú ń jàǹbá ara yín èmi ọlọ́run ọba ẹlẹ́dàá yín sì mà ẹ̀yin súnmọ́ ìyàwó yín lóru àmọ́ ní ìsìn ìbá ṣirò hún náà mo ti yọ̀ǹda ẹ máa súnmọ́ wọn wàbísàgbò máa kataba Allahu lakum ẹ máa ran kan ẹ máa wá ntọ́lọ́ ń kọ tó kádàrà fún yín òun náà lọ́mọ nígbà tí ẹ bá ń súnmọ́ wọn ọlọ́wọ́n ní wàkúlù wàṣírọ́bù ẹ máa jẹ ẹ máa mu hátà yàtàbá yíyànà lákùnmù lẹ́kọ́yìtò àbíyá dùmínà lẹ́kọ́yìtò àtùwà dùmínà lẹ́fàjọ títí tó wù dúdú àtòwú funfun tí ó fi ṣe é dámọ̀ yàtọ̀ lásìkò àlùfàjọ téèyàn ó fi tán bá wà pẹ̀lú ara wọn téèyàn ó fi mọ̀ pé funfun lélẹ̀ dúdú lélẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń fẹ́ pẹ̀ ní òwú gangan náà yẹn ni pé kó jẹ́ pé òun gangan nìyẹn dá mọ̀ òun dúdú àti òun funfun so apá kan àwọn olùmọ̀ sọ pé òru àtọ̀sán ni àmọ́ ní títù sí bọ́lá òun ṣe pé lówùú gangan náà ara ọ̀túnmọ̀ ẹ̀ náà ni tẹ́ẹ̀fì lè dá méjèèjì mọ̀ tẹ́ bá lọ́pọ̀ torí pé àwọn táyà sọ̀kalẹ̀ lé lórí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń fòwú ṣàpẹẹrẹ wípé ká lè mọ̀ bóyá ọjọ́ ti lọ àbọ́jọ́ ò lọ nígbólóhùn mínà fàjìr lọ́wọ́ àsọ̀kalẹ̀ pé ní ti dúdú òru àti ìmọ́lẹ̀ ọ̀sán ni o mínà fàjìr tẹ́ẹ̀fì mòru yàtọ̀ sọ́sàn òní ọlọ́run bá ń wí o ọlọ́run ní sọ́mà àti mùsùlùmá ìlànà yìí ẹ wá parí àwẹ̀ sóòrù ẹ parí àwẹ̀ sálẹ̀ alẹ́ nínú ìtumọ̀ ayà yìí òní gòrò bìsàm ìgbà tó rùn bá ti wọ̀. ìgbà bá wọ̀ tá a tó lọ síbẹ̀ yẹn àlẹ́fájìrù tá ó dá púpọ̀ ká máa kóònù dúró bí aago márùn-ún ọpẹ́ tán kọjá àtọ́jú mẹ́wàá torí ká gbààwẹ̀ díẹ̀ sínú òru ọ̀sẹ̀ dédé pẹ̀lú súnà ni pé bí ò tẹ̀ sí tó sí àsìkò kan gbòógì sọ pé fifteen after ni àbí twenty after ni àbí twelve after ni kò sásìkò kan gbòógì wọ́n fẹ́ range ni láàrin ìgbà báyìí sí ìgbà báyìí ṣùgbọ́n ó dáa kéèyàn má kọlu àlùfáàjọ láfi ní ká máa kónu dúró bí aago márùn ní àsìkò táwọn ẹbọ sí kó jẹ́ pé èèyàn gbá àwẹ̀ tíntín tí ò ní pọ̀ jù nínú òru kí fájòrò nǹkan tó di pé ó wáyé èèyàn mọ̀ sí bẹ́ẹ̀ kí ẹsẹ̀ pé èèyàn ó jẹun pàdé àlùfáàjọ fún ọ̀bà jẹ́ pé èèyàn ti jẹun láàárọ̀ kí ó rẹ̀ nílé òsì láwẹ̀. tó ń bá tẹ̀ ń rò kó ń láwẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ara rẹ̀ kò láwẹ̀ lọ́dọ̀ anya suma juz'an mina lẹ́yìn kó gbá àwẹ̀ mọ́ òru díẹ̀ kó fi fu àpéréte kan tí fájúro sì dé. ó dáa ká mọ kọlu dó ní ìtàbí aago márùn. wọn ò ní pọ́blẹ́mù sínú nínú àwẹ̀ pọ́blẹ́mù wọn olùgbà tí o bá sáwẹ̀ láti kí mẹ́gírì lásìkò tòkáyọ̀ ẹ̀ máa sọ pé kódà ẹlòmíì ó jáwẹ̀ yóò lọ sínú gbèsè wọn máa kanjú wọn àdéhìsì pé à ń jí àlùmọ̀ mi ò ní yẹ̀kùn òní gbò lórí dáadáa wọn máa bẹ pẹ̀lú oore ọlọ́run máa á jẹ́ alòlòsìkì nígbà tí wọ́n bá ti ń tètè sínú ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yìí débi pé wọ́n fẹ́ẹ̀ mọ̀sẹ̀ nìkan tó gbọ́ súnà yé wọ́n á gbọ́ yé tayọ àlà wọ́n tún á ń já àwẹ̀ kí kí sínú tó tó yà ó ti tó náà òní ó mọ̀ pé sínú ti tó ìbá mọ́tò lọ́dọ̀ gbogbo àwọn èèyàn mi ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn sì máa sínú bẹ́ẹ̀ òórùn ó sì di pupa yóò ti fẹ́ kólé kò sì ní ti kólé lóta bá ti ń wo ẹ̀ńkọ́rùn tó bá ti fẹ́ kólé yóò ti pupa gẹ́gẹ́ bí ìsìtì òrùn tí ò bá ti ta bá ti wo pupa hàn. kódà kó jẹ́ pé tẹ́rẹ́ kan làwọn ń wò lára rẹ̀ ẹni tó bá jẹun gbà náà ó ti bàbá ọjọ́ yẹn jẹ́ dandan ni kára ìdájú yẹn lóòótọ́ ni pé kìí pípé la fi mọ̀ torí pé ńgbà bá ti náà wọn kírun pé níbo míì náà tó má ti irun pípé náà kọ́ mọ̀ jẹ́ pé yẹn láwọ̀ pé à ń ni gbogbo ká má sì kò téèyàn máa kó má bàa jẹ́ òórùn sì ṣe é gbójú wò téèyàn wò pé pé ga láti rí gbogbo bọ́dì òórùn tó ti kó lé tán ní kíkó lé eléyìí tí èsì pé abẹ́ kùrukùru ló kó sí ní kókó lé tó mọ̀ tá a fi mọ̀ pé kò ní jáde mọ́ ìgbà yìí náà látọ́ lè jẹun o látọ́ lè sínú ẹni tó wá wá ń gbà yẹn tí ò lọ ni ó wà lórí dáadáa lórí àwẹ̀ àwọn tó bá rí wí àbí tó rí gbọ́ báwo ni wọ́n ti gbà àwẹ̀ wọn kó máa jẹ́ pẹ́ lónìí yóò máa wíwìkúwì sáwọn tí wọ́n bá jẹun nínú Ramadan tọ́lọ́run sì ti yọ̀ǹda wọn pé kí wọ́n jẹun àwọn ni alul azar a ní irun kíkí àwọn alul azar àwọn tí wọ́n rí gbọ́ ó ní bí wọ́n ti máa kírun tó yàtọ̀ sí gbogbo èèyàn bẹ́ẹ̀ náà ni ó ní bí wọ́n ti máa gbáwẹ̀ ó ní bí ìṣesí wọn ó sì rí nínú àwẹ̀ nígbà tí wọn bá lè gba àwẹ̀ kò jẹ́ ọ̀ranyàn fún àwọn àǹtagara dá gẹ́gẹ́ bíi kéèyàn ó ti di ogbó ẹ̀ńtọ́lọ́run bá ní kẹ́mi rẹ̀ ó gùn débẹ̀ kò jẹ́ ọ̀ranyàn fún ròyìn bẹ́ẹ̀ láti gba àwẹ̀ àbí ẹ̀ńtá ìsàn mú tó yẹ pé lárújá láhò búrú òhù tí àìsàn yẹn èèyàn ò níran kan pé yóò lọ bọ̀rọ̀ àti tọ́lọ́ bá sànù àdé pàápàá jùlọ kó jẹ́ pé ní Ramadan láti níran kan pé yóò lọ bọ̀rọ̀ torí pé Ọlọ́run bá sọ fún wa ní suratul hajj aya seventy eight pé wa ma ja'ala alaykum fi dini min haraj ọlọ́run kò gbé wàhálà làbọ̀ yín lọ́rùn nínú ẹ̀sìn o ara àwọn èrè ẹ̀nu ọlọ́run tó wá sọ fún wa pé ẹni òun nínú yín tó bá jẹ́ láìsàn faman kana minkum maridan o tún wáá yànnà náà ń bẹ̀ yẹn àwọn àna sáfàrí làbọ̀ wà lórí ìrìn àjò lábísọ́nù mọ́jẹ̀mú lẹ́ẹ̀kan pé ẹni tí ò travel àwẹ́dọ̀ràn yàn fún nínú àwọn mọ́jẹ̀mú tá a kà lẹ́ẹ̀kan irú ẹni bẹ́ẹ̀ tó bá wà lórí ìrìn àjò àbáyìsàn min àyàmì ẹ̀ padà ní o eléyìí ni sọ́tù bàkọ́rà ní àgbàlagbà ó ṣe òun ni kó fún miskin kó fáláìní lóúnjẹ lójúmọ́ kan wọ́n lè fi ráìsì bọ́ wọ́n lè fi ẹ̀wà bọ́ wọ́n lè fi búrẹ́dì bọ́ wọ́n lè fi túwó àsáró oúnjẹ wa tá a bá ti mọ̀ pé oúnjẹ ni wọ́n lè fi bọ̀ ní tí ó tó yàn tí ó tó tí ó tó ọmọkùnrin tí ó tó jẹyó tí ó tó jẹyó torí pléètì kan níbòmíì kò ju oúnjẹ ọmọ ọdún mẹ́fà sí mẹ́jọ lọ àwọn wá pé pílẹ̀tì kan ọ̀bá ní tó àjẹ́ pé yóò ra pílẹ̀tì méjì ní tó bá tó géńdé jẹ ẹni tó táwẹ̀ gbà irú oúnjẹ náà náà ti máa bọ́yàn yóò mọ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tí ò lágbára àti gbà wẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni tó wà lórí ìrìn àjò òun ò ní ṣe yẹn òun gbàwẹ̀ padà ni torí pé sábàbí àìgbàwẹ̀ rẹ̀ ní ìrìn àjò ìrìn àjò ó sì yóò dópin. tí ó tún fi bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ padà. wọ́n ń pe Anas ọmọ Malik radiyallahu dọ́hùn fàhámẹ́ ara kan kó tó di kókó láyé dàgbà ló bá jẹun ó sì fàwọn ará ilé rẹ̀ láṣẹ kí wọ́n máa fún tálíkà ní oúnjẹ. àwọn ọjọ́ kọ̀ọ̀kan tóun fi tó fi ẹkọ́ ń gbàwẹ̀ tóun lè gbàwẹ̀ mọ́. bákan náà náà gbàwá mi wọ́n tún sọ fún wa pé àná ànásà ìbìnà mọ́lìkì ń kábùrọ̀ ànásọ̀mọ́ mọ́lìkì dàgbà débi pé láyàkédọ̀rọ̀ alọ́síyàn kò lágbára àwẹ̀ mọ́ ìyá mọ́ dàgbà débẹ̀ fàkánà yóò fi dí ọmọ wa bọ́ aláìní ní ma fún lóúnjẹ Ibn Abbas radiyallahu ta'ala anhuma òun á sọ náà pé tí èèyàn bá dàgbà tágara dá tí ò lè gbà àwẹ̀ mọ́ kó máa bọ́ aláìní ní múdù kan oúnjẹ ojúmọ́ kọ̀ọ̀kan tí ò fi gbà àwẹ̀ àmọ́ tó bá jẹ́ pé gbogbo tó bá jẹ́ pé ó lè gbà àwẹ̀ níwọ̀nba gbogbo àwẹ̀ ni ò lè gbà ńkọ́ ìjọ tí ò bá ti gbà àwẹ̀ náà ni ó sọ̀rọ̀ bọ́ aláìní tó bá ti gbà àwẹ̀ ó ti tán kò sí tànà kankan tí ó ṣe ẹni tá a ní yóò bọ aláìní yẹn náà tí ìbá sẹpá aláìní gangan lòun náà tí yóò bá rí léyìí ṣe yóò ṣe léyìí tí yóò bá tún lágbára eléyìí náà ṣe ó tún ti bọ́ nínú eléyìí náà gẹ́gẹ́ bí ayé àkọ́kọ́ tá a kà pé wà máa jẹ́ ara àlẹ́ fún fi dì í ní min haraj. ẹ wàá rí aláìsàn èyí tá à ń ràn kàn pé tá à nífẹ̀ẹ́ mi ti pé yóò àìsàn fi lẹ́ nínú ipò àgbàlagbà náà ló wà gẹ́gẹ́ bá a ti sọ yẹn yóò mọ̀ fún aláìní lóúnjẹ ni tó bá jẹ́ pé àrùn kan pé yóò gbádùn pé kákan tọ́jú ẹ̀ kó fi gbádùn ni kì í sáyẹ̀sán tí máa ń wo máyàn lọ títí nínú màá wa fàlàfí di àtàlẹ́ kò ní máa bọ́ aláìní yóò retí ìgbà tí ó gbádùn tí ó sì san àwẹ̀ ni tó bá yẹ pé àìsàn lápèjúwe malaria ló mú wọn sì fún lómi lọ sí tù pé ebénu kan tú ìtẹ̀ kó fi jáde náà tó bá ti bomi tán àbí tó bá ti gbẹ̀jẹ̀ tán kó fi jáde náà ni kì í ṣàìsàn tó wo mọ́ ara irú ẹni bẹ́ẹ̀ nígbà tó bá gbádùn yóò san àwẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ fún wa tá a kà jáde nísìn. tó bá wá jẹ́ aláboyún abẹ́ntí ń fọmọ lọ́mú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ màá mẹ́yọ̀ kan wá ń bẹ̀ ká lè mọ̀ pé àwọn ọ̀rọ̀ míì tó ń bẹ tí wọ́n sọ ṣùgbọ́n a rí ọ̀rọ̀ ilé anilimamu Shafi'i walimamu Ahmed ìdá káfàtà àlàlùwàlàdì fakọ́t tó bá jẹ́ pé oyún inú ọmọ tí ń bẹ nínú ní bà wọ́n lẹ́rù láti lè gbààwẹ̀ fàálẹ́ ìnìmọ̀ ọ̀rọ̀ wàlfìdíà wọ́n máa bọ́ aláìní nínú ààwẹ̀ wọ́n sì san ààwẹ̀ padà nígbà tí wọ́n bá ti bímọ tó bá yẹ pé torí ọmọ nìkan kìí ṣe torí ara rẹ̀ gangan àmọ́ tó bá pẹ́ fífa àwẹ̀lẹ̀ tó fẹ́ fàwẹ̀lẹ̀ ìdá káfàtà aláǹkúsì máa wà álàlùwalàjì tó bá pẹ́rù ara rẹ̀ ń bà pẹ̀lú bá làásìá àti ẹ̀ ṣe rí àti tọmọ tí ń bẹ nínú ẹ̀ fàlẹ́jì máa ń kọ̀dọ̀ òfakọ́t kò ní máa kúnyàn ló ń jẹ àwẹ̀ nìkan ni ó san padà ìyàtọ̀ tí wọ́n ṣe nìyẹn ọ̀rọ̀ míì wà táwọn olùmọ̀ tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ní bí bá ń pà lórí ọmọ nìkan fẹ́ pé ah, ọmọ yìí ṣé òun ní ṣe léṣe tó ń bá ń gbàwẹ̀ báyìí irú ẹni bẹ́ẹ̀ fàálẹ́ ìhìmọ̀ aláboyún àbẹ̀ntí ń fọ́mọ lọ́mú ni wọ́n wí yẹn o fàálẹ́ ìhìmọ̀ kọ̀ọ̀bọ̀ wà sídìá bí wọ́n ti ń fáláì ní lóúnjẹ ńgbà tí wọ́n ò lè gba àwẹ̀ wọn bẹ́ẹ̀ wọ́n sì tún san padà táwẹ̀ bá lọ. àwọn tó bá yẹ yóò san padà nìkan ni kò ní máa bọ́ aláìní nínú àwẹ̀. kọ́lá kàkọ́ ọ̀dọ̀ kan náà ló mọ̀ sọ wípé nígbà tó jẹ́ pé ọ̀ìnàmọ̀ lazima húmọ̀ lè kàn án mọ̀ máa lè kọ̀dọ̀ wọ́n ní aṣọ wípé wọ́n mọ̀ fáláwẹ̀ lóúnjẹ wọ́n sì tún san àwẹ̀ nígbà àtàkọ́kọ́ yẹn tó jẹ́ pé ọmọ ni wọ́n ń páyà lé lórí wọ́n ní tó fà ni pé àkọ́kọ́ ni pé yòókù ti rọ́ọ̀nù wọ́n sínú wọn gbàwẹ̀ torí ẹlòmíì tálẹ́ ẹlòmíì yẹn ọmọ wọ́n sínú wọn gbàgbé torí ẹnìkan. torí àánú rẹ̀ tí ń ṣe wọ́n àti sísẹ̀kù pẹ̀lú àlàáfíà ara. àwa kọ wípé wọ́n máa fúnyàn lóúnjẹ wọ́n ti san àwẹ̀. wọ́n ní wàyíwá kánà ṣe èkó tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan tá a bá ní ọ̀rẹ́ ẹ̀rín kó máa fáláwẹ̀ ló jẹ kó máa fáláwẹ̀ ló jẹ tá a ṣe ìnáwó a ìyẹn pé ara rẹ̀ ní bọ̀ ara rẹ̀ fẹ́ lòun páyà nígbà tó ti dàgbà pé kí wàhálà dé báwọn àwọn فقد أعقل أن من ترخص فيه من أجل غيره أو لا بالإسلام ẹnta wá ṣẹ̀dẹ̀ fún torí ẹlòmíì tí èso torí ara ẹ̀ gangan òun wá ló tọ́ sí kó máa bọ́ ẹni tó jẹ́ pé torí ara rẹ̀ òun fi ń torí ara rẹ̀ ẹni tó wá ń jẹ́ pé òun gangan wá lálàáfíà ìyẹn aláboyún àbí ọlọ́mọ tí ń tọ́mọ tó jẹ́ pé ọmọ tiẹ̀ ní ń gbà lẹ́rù anikẹ́ni tí ara yìí ń bà lẹ́rù kó máa fún yàn lóúnjẹ tó wá lálàáfíà àjòrí ti dí lọ tára tẹ ò bá ẹnìkan ní ń bà lẹ́rù òun ló tọ́ sí wá fún yàn lóúnjẹ jù nítorí eléyìí fi eléyìí fi rí oúnjẹ oúnjẹ alimusafiru torí ìrìn àjò tá a lè fi torí ẹ̀ dírun kù tí ìnira sì ń bẹ nínú ìrìn àjò yẹn. ويشترط عند الجمهور غير الحنفية أن يكون السفر سفر طوعا wọ́n wá ṣe ní mọ́jẹ̀mú lọ́dọ̀ àgbáríjọ àwọn àfa àti mẹ́mà àbọ̀ ànífà nìkan pé rìn àjò tá a wí yẹn ó gbọ́dọ̀ jẹ́ rìn àjò tó jẹ́ pé torí tọlọ́run ni o kì í sí ìrìn àjò ẹni tó ṣẹ̀ ti ń sá lọ o ìmọ̀mọ́ àbọ̀ ànífà nìkan ló sọ pé irú ìrìn àjò yòówù kó jẹ́ ọlọ́nà ọ̀la àwọn olùmọ̀ tó kù sọ wípé ìrìn àjò tó tọ́ tó sì mọ́ inú lè fa kó dírun kù bí kí n fẹ́ lọ gbọ́ bùkátà bí èsì bùkátà eléyìí tó lẹ́sẹ̀ nù ń ló gbé jáde kó nínú ìlú. wọ́n nítorí pé ẹ̀dẹ̀ tọ́lọ́wọ́n bá fún wa pé ẹtúnu tẹ bá gbáwẹ̀ tẹ bá rẹ́rán wà lórí ìrìn àjò wọ́n ní kò ní kò ní sáǹfààní ẹ̀ ìyàwó àyíká rọ̀bí aláwọ̀ tààlà nìha ó ní hamza ọmọ amir al-aslami ó ní wò ojúṣe ọlọ́run ọba sẹ́kì ń gbàwẹ̀ nínú àjò ojúṣe ọlọ́run ọba sọ pé tọ́ ọba fẹ́ kọ́ gbàwẹ̀ tí ọba tó bá sì fẹ́ kó túnu àdéhùn mọ́ Bukhari ati Muslim ni. Anas ọmọ Malik rọ̀bí aláwọ̀ tààlà ni ó láà máa ń rìnrìn àjò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kìí sì bẹ́ẹ̀ tó bá gbàwẹ̀ wí. bẹ́ẹ̀ ni kì í máa bá ẹni tí ò bá gbá àwẹ̀ wí ó fi wálẹ̀ ìmọ̀ eh, Bukhari àti Muslim. ṣùgbọ́n dáa gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan pé tí wàhálà bá ń bẹ nínú ìrìn àjò ẹni tí ìrìn àjò bá dà láàmú ní tó dáa jù kó sínú ní tó dáa jù ní kó jáwẹ̀. torí àdìsí Jábìrì tó sọ fún wa yìí pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó wà lórí ìrìn àjò ó wá rẹ́ nìkan nínú ìdì funfunfun fọ̀rọ̀ àzìhámọ́ ó rí ìdì funfunfun kan ó wá rẹ́ nìkan láàrin wọn kọ̀dé tó le làálẹ̀ wọ́n fi nǹkan dá dágàgá bo orí rẹ̀ kó lè wà lábẹ́ ìbòjì wọ́n wá sọ pé ta lélẹ́yìí òun wọ́n ní sọ ìm aláwẹ̀ ni aláwẹ̀ ni. ó ní lẹ́yìn lè bèrè kò dáa tó o kò sínú dáadáa o kò sínú wàrí o àsọmọ ìsáfà fihàn gbára nínú ìrìn àjò àdéhùn náà Buhari sí ibẹ̀ làwọn olùmọ̀ ti fàyọ pé tí wàhálà bá ń bẹ nínú rìn àjò tó ti mọ̀yàn tó dáa kó túnú pẹ̀lú ọ̀rọ̀ tánà ti sọ lè àsọmọ kì í wàrí o. òní kéèyàn gbààwẹ̀ nígbà tí ń bẹ lórí ìrìn àjò tó yẹ ìrìn àjò bá ẹni tí ìrìn àjò tó mú lọwọ wọn ni ó nínú wọ tiẹ̀ kó gbààwẹ̀ àmọ́ kìí ṣe pé ó burú kó jáwẹ̀ o tó bá jẹ́ pé ìrìn àjò ẹ̀ mú dẹ́kun lọ́wọ́ kò sí nira eléyìí náà bá ni ẹni tó gbààwẹ̀ ń bẹ nínú wa ẹni tó sínú tí ó gbààwẹ̀ ń bẹ nínú wa ẹni tó gbààwẹ̀ nínú wa kò rí báwí kan lórí ẹni tó sínú ẹni tó sínú kò rí báwí kan lórí ẹni tó gbààwẹ̀ ẹnìkan ò sọ pé ẹ̀yin ti gbààwẹ̀ ń tiyín ẹnìkan ò sọ pé ẹ̀yin ò ti gbààwẹ̀ àwọn sì ń bẹ pẹ̀lú ànábì sọlọ wọ́n rí wípé ẹni tó bá rí fóun lókun lára yàrá ọ̀nà ànàmọ̀ wọ́jàrà kú wàtán wọ́n rí i pé kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n sì lè pẹ́ tó bá rí i pé ara tòun ò gbà tí ó sì gbà wẹ̀ wọ́n rí pé kò sí tó burú bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn Imam Muslim Imam Muslim ló gbélé wa. àdìsá àdìdàdúrà kan tó ń bẹ tó sọ wípé ajáde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú àwẹ̀ Ramadan nínú ọ̀yanyan oòrùn nínú ooru tó lágbára níbi pé ẹnìkan ni wọ́n á ń fi ọwọ́ dígàgà orí ẹ̀ kóòrùn mọ́ bàá ṣe léṣe nígbà yẹn ó ní kò sẹ́nìkan tó gba àwẹ̀ nínú wa nígbà tí ooru gbóná púpọ̀ dé stage yẹn àfòjúsí ọlọ́run ọba àti abdullahi ọmọ rọwáhà òjúsí ọlọ́run àti abdullahi ọmọ rọwáhà àwọn méjèèjì tí wọ́n gbàwẹ̀ náà nù gbogbo àwọn tó kú wọn làwọn gbàwẹ̀. bákan náà àwẹ̀ òjò àyàn fún ọ ní obìnrin tí ń ṣe nǹkan oṣù àtẹ̀ntì ó ní ẹ̀jẹ̀ bímọ. ìyá wa Aisha radiyallahu ta'ala anha. ọ sọ fún wa pé lọ́rọ̀ ànábì sọ́lọ̀ sálám ó sọ pé bí tó bá ṣe nǹkan oṣù bí kò ní kírun kò sì ní gbáwẹ̀ nígbà tí sọ nípa pé ẹ̀sìn obìnrin dínkù ẹ̀sìn wọn ò pé ìwọ̀n náà ò àbùjẹ ìjẹkù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ààyẹ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọn àti làákàyè wọn. àwọn á béèrè pé wọ́n ti ṣe ọlọ́run kí ni ìtumọ̀ eléyìí sallallahu alaihi wasallam ó ní ṣe bí nígbà tó fẹ́ sọ ń pa tẹ̀sìn ó ní ṣe bí tó bá ṣe nǹkan oṣù ṣe bí kò ní kírun kò sì ní gbààwẹ̀ ibi tí wọ́n ti mú ẹ̀rí wá nù fàdálẹ́kànù kọ̀tọ́nù dín nìha ibi tí ààyè àtẹ̀dínkù tó ti bá ìsìn rẹ̀ nù. No hadith mọ́mọ́ Bukhari ni hadith yà wá Aisha radiyallahu ta'ala anha bákan náà nípa haid ó ní nípa nǹkan oṣù ó ní wọ́n máa ń pa wá láṣẹ ká san ààwẹ̀ wọ́n yìí pa wá láṣẹ ká san ìrun obìnrin ò ní sọ̀rọ̀ padà ṣùgbọ́n yóò san ààwẹ̀ padà lọ́wọ́ àwọn muslim imam muslim ló gbà wá. ìgbàtẹ́rì wá lórí tẹni tí ń ṣe nǹkan oṣù pé ó san ààwẹ̀ padà àwọn àṣẹ kìyàsù ẹ tí ẹ̀jẹ̀ bímọ tó bímọ tọ́lọ́ pẹ̀lú kan gbòógì wọ́n ṣe kìyàsù lórí ẹ̀ tí kan náà ni nǹkan náà ni náà náà ni fi náà lórí ẹni tí ń pé òun náà yóò fi àfi tí yẹn bá kan nínú àwọn ọjọ bákan náà nínú tá a fẹ́ ká gbọ́ yónú ni pé ẹni ẹni yòówù ti bá ń gbá àwẹ̀ tó bá lálàá lọ́sàn-án àwẹ̀ tó sì wá da nǹkan sára àtọ́jáde lára ẹ̀ yóò wẹ̀ àwẹ̀ rẹ̀ dá o kọ́mọ́ àjẹ́ pé lọ́mọ jẹun àwẹ̀ ọjọ́ yẹn dá o tó bá jẹ́ pé látọjú àlá ni. bákan náà ẹni tí yóò tí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ ó sì jẹ́ ni jẹ́nàbà ti ṣẹlẹ̀ sí ó bá ìyàwó rẹ lò pọ̀ kò tí ì tó fi sùn padà sílẹ̀ sì dì kódà ó tún dẹ̀hun òru sáńpẹ̀ ní sahara kò tún tí ì wẹ̀ bá mọ́ jẹ́nàbà sì irú ẹni bẹ́ẹ̀ ó láwẹ̀ ó láwẹ̀ fàṣọ́mù ó sahih àlọ́ lámì ọ̀tẹ́sìn ńlá bàdà tó lè fàjọ kọ́ àwọn pé lẹ́yìn àlùfájà ló tó lọ wẹ̀ padà ilẹ̀ mọ́ta awúyẹ̀ ni pé àlùfájà ti yọ torí orin lẹ nínú àdìsí Bukhari àti Muslim nínú àdìsí àwọn àyíṣà rọ̀bí aláwọ̀ tààlà àti àdìsí umu rọ̀bí aláwọ̀ tààlà àhùmà wọn ànábì sallallahu alaihi wa sallam kana òdùdíkù alifajir ma ìmọ̀ la wà wà junub jẹ́nẹ́rà ó sì máa bẹ lára sallallahu wa sallam kó min ali ni yẹn pé látara ti súnmọ́ ìyàwó rẹ̀ súnmọ́ ìfẹ́sùn e nígbà yẹn wà wẹ̀ yóò sì gbàwẹ̀ ó dọ̀rọ̀ yàn fún náà láti wẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ àmọ́ yóò sì dàníyàn fún òun bá wẹ̀ lọ́la o torí pé lóru lẹ̀jẹ̀ rẹ̀ dúró sí ló dá sí kódà bí ò bá sí wẹ̀ tálùfájú rí ti là lọ́dọ̀ tiẹ̀ náà tó wá pé lẹ́yìn àlàfájà ló tó wẹ̀ ó ní ààwẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́jẹ̀ ìbímọ. ní àlékún tí a tún mẹ́nubà ni ká lọ́ọ́ màmá dájú pé àwẹ̀ sobotu ṣáà ramadan osu ramadan kì ma dede waye dédé wáyé àfi kó jẹ́ pé bí hilal àfi ka ṣàbán kó pé ọgbọ̀n kó pé ọgbọ̀njọ́ ìyẹn tá a bá rọ́ṣù torí ọ̀rọ̀ sọ pé le fi le ròyà sí ramadan tó bá wá jẹ́ pé ẹ̀ bá rí tó bá rújú tó dàrú lójú sánmà tí rírí ẹ̀ ò sí tí ò rọrùn ẹ̀ka ṣàbáǹ kó pé ọgbọ̀njọ́ àdìsí Bukhari àti Imam Muslim wọ́n yà lọ́wọ́ tààlà wàyí mahùn lọ́wọ́ tààlà wàyí mahùn lọ́wọ́ tààlà ọlọ́run kò bá fẹ́ wọn. eléyìí túmọ̀ sí pé à ń retí ìgbà tí wọ́n rò sọ àwọn èèyàn máa béèrè pé dákùnmọ̀ wọlé abẹ́rẹ́ àwẹ̀ àmọ̀ sọ fún wọn pé tá a bá ti gbọ́ ìkéde oṣù náà ni ó sì tó fún wa níbi ìkéde oṣù tẹ́nìkan tá a nígbàgbọ́ sí bá ti kọ̀ǹfàmù ẹ̀ tá a mọ̀ yí pé ìsàládà pààrọ̀ torí pé Ibn ala radiyallahu ni ó ní àwọn èèyàn ń wo oṣù mo wá sọ fún ànábì sallallahu alaihi àwọn èèyàn ń wá oṣù èyí wá sọ fún ànábì sallallahu alaihi yìí pé èmi ò ní ara mi rí fàṣọ ọmọ àmì bẹ̀rẹ̀ àwẹ̀. wàá mara náà tàbí sùúyà mi ó sì pa àwọn èèyàn láfẹ̀ẹ́ pé kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀. tàbá gbọ́ làbá rẹ̀ pé wọ́n rọ́ṣù tá a sì pín nílẹ̀ abẹ́rẹ́ àwẹ̀ náà ni ìyẹn tó bá jẹ́ pé ṣàbánù pé tẹ́lẹ̀ ṣàbánù bá ti pé tẹ́lẹ̀ kò ní ìdí pé a tún mọ́ àmọ́ tó bá pé kí ṣàbánù tó pé láti kéde fún àtiwọ́n rí oṣù abẹ́rẹ́ àwẹ̀ náà ni o ṣàbán ó sì jẹ́ lásìkò yìí lónìí ó jẹ́ twenty six òǹkà yẹn nínú àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi ń bì twenty seven ló wà ń bẹ̀ àmọ́ òǹkà tí ó gbajúmọ̀ jù nígbà tá à ń kọ̀ǹfàmù ẹ̀ òun náà ní twenty six òní ni yawmu lìjúmọ̀ yawmu abáka twenty six to twenty seven tá a ka ahad tá a ka sí twenty eight àbí tá a sì ka yawmu lisnain sí twenty nine ìyẹn monday tá a ka sí twenty nine ó ṣe ti kárọ́sù tó wáyé pé twenty nine ṣàbán tí monday ó fi jáwẹ̀ tàbá kàmọ́ọ̀nì ẹ̀sìn twenty nine táwa rọ́sù táàbì gbàwẹ̀ monday a jẹ́ pé ṣàbánu ó pé táàtì lọ́jọ́ tó tẹ̀lé lọ́jọ́ wo náà àwẹ̀ wà bẹ̀rẹ̀ ní ó lè ṣeé ṣe kó jẹ́ nígbà tá a bá ka monday sí thirty two twenty nine ó ṣe é ṣe kó jẹ́ pé tuesday ní ó jẹ bẹ̀rẹ̀ tó sùn bá jẹ twenty nine tí ò bá wá sí rírí oṣù tó bá ti wá pé thirty wednesday ni ìyẹn pé ọjọ́ tó yẹ ká ti gba àwẹ̀ yẹn tí í ṣe monday yẹn tó wà lọ jẹ́ thirty àbẹ̀rẹ̀ àwẹ̀ ní tuesday ni àní wednesday ni tò ní ìsìn monday tuesday àti wednesday ńlá lè máa kà pé àgbà àwẹ̀ tí ò bá jẹ́ tuesday ó ti dájú ní wednesday ìtumọ̀ tí afẹ́mújáde ń bẹ̀ nìyẹn. bákan náà ó ní pé tituba títúbà nínú oṣù Ramadan ó yẹ kí a mú ilé lọ́kùnkúndùn dáadáa ọlọ́run ní wàsóòrù ilé ọlọ́ ìjẹ̀míyàn àyẹ̀mọ́ mìíràn làálà fún tuntun ń jẹ́ ó wà tó pọ̀ o. kẹ́nìkan nu akọ́mọ́sẹ̀ jẹ́ ìmáà ẹni tí máa ń tẹ̀ láwọn èèyàn tí máa ń tẹ̀ láwùjọ tó wà ń bẹ̀ láì ronú pọ̀ èpè àyìndáwọn èèyàn ń ṣe nìyẹn ìdáwọn èèyàn ń ṣe nìyẹn àwọn èèyàn orílẹ̀ yìí láì dáa pàápàá jùlọ mùsùlùmí òdodo nítorí bá jẹ́ tọlọ́hún tó jẹ́ sẹ́mi má ni wọ́n fẹ́ ká ṣe ọgọ́rùn-ún àbẹ́gbẹ̀rún àbíjú bẹ́ẹ̀ lọ àwọn èèyàn bá máa bẹ nílùú ìbàjẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ tá a wí yìí wọ́n ló ń jẹ́ ń bẹ̀ ni káwọn arò pé bóyá ń gbàgbọ́ táwùjọ náà la wà káwọn náà wá wọn àwọn tẹ̀lé síbi táwọn èèyàn ń ṣe káwọn àwọn sọ pé ẹ báwùjọ ṣe rí ni àwọn èèyàn ń ṣe àwọn èèyàn ń ṣe dáadáa táyà nìkan tó yọnu sí kóun náà parun pẹ̀lú àwọn èèyàn tí ó parun torí pé àwọn tí ó parun pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àdúrà tá a sì máa sẹni pé ọlọ́run ọba wa nájì náà máa nà jí làwa pẹ̀lú àwọn tí ó làwà látò olùkìnnà máa lè àríkì má pàwárùn pẹ̀lú àwọn tí ó parun o bá àdúrà tá a máa ṣe ni báyìí náà ń jẹrọ aráwọn èèyàn níbi ìbàjẹ́ kan bó ti kó oúnjẹ wà níbẹ̀ tó àbí ìwé kan àbí nǹkan nǹkan kan ìbàjẹ́ kan bó ti káwọn èèyàn pọ̀ níbẹ̀ a rí i pé Islam yóò mú ká fàsẹ́yìn kó níbẹ̀ ká tó jẹ́ nìkan tí ó mọ̀ táwọn èèyàn tó bá wà ni mo fẹ́ kí fi lè lórí kó bíi wa kó di pé ó lọ àwọn ọmọ wa tá a jọ tí wọn ò sí láyé mọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ yìí eléyìí ti dájú pé àwọn omi ìgbà mọ́nù kọ́nà kó bá fún ọ àwọn tá à bẹ láyé náà ọlọ́run wà o ìwọ̀n bá tó kù sí fún wa torí pé èrè ibẹ̀ tá a fẹ́ jẹ kó jẹ́ kó tún nìkan nínú wa láyé ìnira ibẹ̀ ló tún wá rí ẹ jẹ́ ká ká kí sàkíyèsí àárín fún wa. الحمد لله الذي وصل عباده بنعمه ولطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه وجعل الأوقات شانا في عبادته ونوع العبادات على حسب حكمه وحكمته أحمده حمدا يدوم بدوام جوده ورحمته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا راد لأمره ولا معاقب لإرادته وأشهد أن سيدنا محمدا عبده الله ورسوله أفضل خلقه وأكرم بريته